إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته أكي بواتي ونبوا tó sì jẹ́ pé ẹ̀yin tí ẹ wà nílé àtẹ̀yin tẹ́ wà ní ṣọ́ọ̀pù àtẹ̀yin tẹ́ wà ní jòkó bẹ́ẹ̀ làtẹ̀yin tẹ́ ń lọ ọlọ́run bọ́ba àlékiọlá yóò sì dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa àwẹ̀ náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òní ní ọjọ́ kejì nínú àwẹ̀ oṣù Ramadan tí a bẹ̀rẹ̀ rẹ̀ lánàá ọdún one thousand four hundred and forty one tó sì dédé two thousand and twenty ọlọ́wọ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ náà tákùnjá gúnlẹ̀ rẹ̀ láyọ̀ o láti bẹ̀rẹ̀ àwẹ̀ náà tákùnjá gúnlẹ̀ rẹ̀ láyọ̀ o ìlàáfíà tó dúkú fún wa láti má di kìsìnà wa má dé mọ́lẹ̀ fún wa gbogbo àwọn tí ara ń ní lọ́wọ́ láti bá jùgbọ́n àlàáfíà fún wọn gbogbo ibi tí ìbànújẹ́ wà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ẹlòmíì ń rí ìbànújẹ́ látara ọmọ ẹlòmíì ń rí ìbànújẹ́ látara ọkọ ẹlòmíì ń rí látara aya ẹ̀rẹ́ lòmí rí ìbànújẹ́ látara àwọn òbí rẹ̀ lòmí sí rí ìbànújẹ́ látara àwọn ọ̀rẹ́ rẹ̀ bàbá ládùúgbò bàbá lábàgbé ọlọ́run bá iṣẹ́ ní kọ̀ọ̀kan wa táwọn tí ń rí ìbànújẹ́ ọlọ́run dákun bá rí ìbànújẹ́ náà kó fún wa ọ̀ kódà ara wọn ò ní tí ẹ pé ibi tí ìbànújẹ́ tí wọ́n wà látara iṣẹ́ tí wọ́n ń ṣe ní sí òjò wọn àti iṣẹ́ tí wọ́n wá fún bẹ́ẹ̀ ní ìbànújẹ́ wà owó bí yóò sí ìbànújẹ́ bá mú ìbànújẹ́ náà kó fún wa ọ̀ bá mú kó dákun má ti dà àwọn láéláé ọ̀nà láhìlá ìlúpa ní ìtẹ̀síwájú lónìí a máa gbéyàwó fádù síyà ọlá tí ń bẹ fún àwẹ̀ tí a ń gbà yìí ẹ̀yìn èèyàn mi ọlá tí ń bẹ fún àwẹ̀ ọlá tó pọ̀ ẹ̀ tó ikú kò fi fẹnu sọ a kẹsọ díẹ̀ ń bẹ níwọ̀n bá àkókò tá ní pápá jùlọ gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá ti ń sọ yá máa mú ẹ̀rí rẹ̀ wá nínú ọ̀rọ̀ ànílò wa sallam torí pé òun ni wọ́n fi ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní àti ọlá tí ń bẹ nínú ààwẹ̀ pàápàá jùlọ Ramadan báàbù fil jannati ìsọ̀ èlé báàbù kan tí ń sọ fún wa nípa pé láti jẹ́nà o àwọn tó jẹ́ aláwẹ̀ báàbù kan bẹ fún ọ ilé kan bẹ báàbọ́n fil janna ilé ẹnu ọ̀nà kan ó ti wà ńlẹ̀ láti jẹ́nà fáwọn tó bá jẹ́ aláwẹ̀ ẹnu ọ̀nà ewó ní bukhari àti muslim ló gbé àdísì ní ìjọba ìṣòfin wọn láti ọ̀dọ̀ àfà wa sahad ọmọ sa'ad sa'adi ó ní pé ànábì muhammad sallallahu alaihi wasallam sọ pé inna fil jannati ń bẹ lálùjẹ́nà ò báábán ilẹ̀kùn kan yùkọ́lù lahu rọ̀jà wọ́n ń pè ilẹ̀kùn yẹn ní rọ̀jà olóhùn rọ̀jà nìyí là ń pè bẹ́ẹ̀ ìyẹn ẹni tí tí bá ń gbààwẹ̀ ẹ pé olóògbé náà là máa ń pè wọ́n wọ́n wá ń pe ilẹ̀kùn yẹn ní ilẹ̀kùn báàbù rọ̀jà ilẹ̀kùn àwọn olóògbé àwọn tó ti pé wọ́n máa ń wọ́n gbààwẹ̀ tí yóò máa ṣe wọ́n bíi kí wọ́n mu mi tó ti pé yóò máa gbẹ wọ́n ẹnu ọ̀nà kan wá wà fún gbogbo àwọn tó bá jẹ́ láwẹ̀ láti gbáwọ̀ àdìjẹ́ náà ó ọlọ́run bá sọ pé ẹnu ọ̀nà yìí yẹ́dùn kúrò mínú sọ ìmọ̀ àwọn aláwẹ̀ ní ọwọ́ bẹ̀ yàwó mọ̀lẹ̀ kìyàmá lọ́jọ́ gbé dàlù kìyàmá láyé dùn kúrò mínú àhàdùn gbèrú ọ̀sẹ́nà ẹ̀ka tí ó tún gba ẹnu ọ̀nà ẹ̀wọ̀ yẹn wọlé o lẹ́yìn wọn ẹni tí ó láǹfààní àti gbẹ́nu ọ̀nà yẹn wọlé làbúdà yẹ kó ní sọ ìmọ̀ ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláwẹ̀ gẹ́gẹ́ bá ẹnu ọ̀nà yẹn wọlé tọ́ tayọ àwọn aláwẹ̀ yókọ́ọ̀lù wọ́n ma wá sọ fún ọ̀yàn àwọn màláíkà jẹ́ gbẹ̀dà kìí àmọ̀ pé na sọ ìmúún níbo làwọn aláwẹ̀ wà náà níbo làwọn aláwẹ̀ wà náà àwọn aláwẹ̀ ọba dìde dìde tí bá dìde báyìí láyé dẹ́kọ̀lù mínú ahàdùn gọ́yìnwó ọ̀sẹ́nà ọ̀sẹ́ nìkan tí ó tún bá ń wọ bẹ̀ mọ́ ọ̀sẹ́ nìkan kan tí ó tún bá ń wọ bẹ̀ mọ́ àdìsí ó jẹ́ kó yé wa nípa pé a ti mú ẹnu ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tó gba àlùjẹ́nà wọlé ẹnu ọ̀nà kan bẹ́ńbẹ́ wọ́n ń pè ní báàbò rọjà ẹnu ọ̀nà àwọn olóńgbẹ tíyàn bá yọ dáadáa fáwọn Ibn Khuzaimah òun náà gbà nínú sahih rẹ̀ tí àfa àlùbáńbá jẹ́ ló ti bá àdìsí yẹn dáa sáà lọ́mọ sáà dínà orípo sọ ọlọ́run bá sọ báyìí pé di sọ ìní ìnà báàbò fil janna nígbà fáláwẹ̀ ọ ẹnu ọ̀nà kan lálùjẹ́nà yuqalu lahu rajjan wọ́n fi ẹnu ọ̀nà yẹn ní rajjan la yadkhulu minhu ahadun ghayruhu ọ̀sẹ́nà ẹ̀ka tí ó gbàgbẹ̀ wọlé yàtọ̀ sáwọn aláwẹ̀ fáyidà dakhala akhiruhum ẹni tó gbẹ̀yìn inú àwọn aláwẹ̀ tó bẹ́ẹ̀ ti wọ́ bẹ̀ ó gọlẹ̀kọ̀ wọ́n ti ilé o man dakhala shariba ẹni yóò tó bẹ́ẹ̀ ti wá wọ́ bẹ̀ yóò mú wa man shariba ẹni ọba sì ti mú báyìí láwọn yẹ zùmá àbàdà irú ẹni bẹ́ẹ̀ òǹgbẹ òtún ṣẹlẹ̀ sí mọ́ láéláé irú ẹni bẹ́ẹ̀ òǹgbẹ òtún ṣẹlẹ̀ sí mọ́ láéláé ọlọ́run à ń bí ọ lọ́jà ni ó dákúdá wa yá wà nù wọn níjọ́ ọgbà ẹnu ọ̀nà yìí yóò gba ọbẹ̀ wọlé ìwádìí sí ní ààrẹ ìwọ́lá láwẹ̀ ìwọ́lẹ̀ ń bẹ ìkọ́ tẹ̀wọ́ gba àwẹ̀ wa nínú àwọn ọlá yìí ti ń bẹ fún àwẹ̀ rọ́ọ̀dẹ́yàtò fámi sọ ibi àfihàn ìdàmúlọ́ọ̀nìyàn lóṣèlú òun náà ni òórùn èyí tí máa ń jáde látẹnu aláwẹ̀ ó dùn ó jẹ́ nǹkan tí kó ṣe gbọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lọ fi ń dà lọ ní dáadáa o òórùn tí bá ń jáde látẹnu aláwẹ̀ yàtọ̀ sí òórùn pé kò ń pákò ọ̀fọ́nú òórùn eléyìí nìkan là ń sọ ò fáláwẹ̀ wọn ò ní ọkẹ̀ sọ́ra láti jẹ́ pé kó máa gbé ni wọn ò ní ká máa mú pákó rárá kódà ó sọ ọlọ́run bá sọ pé tí ìbá ti fi ìfẹ́ ni wọn lẹ́yìn ní láàrin ní ìbálẹ̀ gbogbo ìgbà ni wọ́n máa mú pákó nígbà wọn bá fẹ́ wọ́n máa fi sàwọ̀ ẹ̀wà tí wọ́n bá ti fẹ́ sàlù ọ̀la ni wọ́n máa mú pákó wọn àdìsí yìí kò sì sọ pé àfi tó bá já láwẹ̀ gbà kódà iná bá já láwẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ kó máa fọ́n ní wọn dá òun kan máa ń jáde láti àgbẹ̀dù àgbẹ̀dù okùn lọ́hùn tó ti pé ṣe ń fi ìlànà bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam sọ pé áfíyàwó yíndà lọ́hìn ní ilé ìṣẹ̀lẹ̀ ó lóòrùn ju lọ́fíńdà lìlì lọ kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ Bukhari àti Muslim ló gbé jáde ní sọ̀hí wọn ní àdéhùn one tí àfa ọlọ́run ọba ọba lẹ́kì ọlá sọ báyìí pé kúlò amọ́lẹ́dẹ́ ní àádámọ́lá ìgbà tìyà gbogbo sẹ́tọ̀ màlẹ́dẹ́ àdámọ̀ bá ti pátá sí ẹ ní o àyàfà àwẹ̀ nìkan ní pé gbogbo sẹ́tà ń ti pátá ọlọ́run ọba ti gbé fa ọlọ́run bá àlá ní ìmúra wa bàbá ti ṣe é ṣe àwọn ọmọ ṣùgbọ́n àwẹ̀ ọ pamọ́ gan olómi lè má gbá àwẹ̀ tí ó sì máa ti rí ìkún ń gbá àwẹ̀ kò sì gbá ọ̀sán fáwọn onímọ̀ ọlọ́run lọ́mọ̀ tó fi jẹ́ pé ọlọ́run náà ti sọnù àdìsí kúlú sí ìpé kúlú amẹ́lẹ́ bí ní àádámà dábùn ilẹ̀ fìdíà gbogbo sọ́mà níbi àádámà sí ẹ̀rí afáwẹ̀ nìkan àyínà wòlíì ìrímọ̀lá wẹ̀ wàá ní àjùjù ilé èmi ní ìsìn sẹ́n ẹni tí bá ń gbà ní ìsìn ẹlẹ́sàn án ń tọ́fà náà ẹni tó jẹ́ ọ̀bẹ ilé gbà wẹ̀ ẹ̀wọ̀n pé ọmọ àti bí ogún gbà wẹ̀ fáwa ọlọ́run bó ti mọ̀ pé ẹlẹ́sìn ni ọ̀lẹ́sìn wọn yọ ìtọ́lọ́wọ́n ọba wa ọlọ́run bá sọ pé òun lòun láwẹ̀ òun lòun ìkan láwẹ̀ lẹ́ta ọ̀sìyàmù jóná àwẹ̀ tá a ti ń wí yìí ìdáàbòbò lọ jẹ́ wáyé ìdàká nìyẹn mú sọ́wọ́mi àhàdékọ́ tọ́ba á lọ sí bèbí ọjọ́ tí ẹnu kọ̀ọ̀kan yín bá ń gbàwẹ̀ tẹ́ ẹ bá ń gbàwẹ̀ yìí fẹ́lá yẹ́rù kùtù wọ̀lá yẹ́sùkọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ nìkan sí pé ẹwù ikú wẹ̀ ẹ̀ sọ̀kúsọ ẹ̀ sì ṣe kúṣe àyín sábà àhàdọ́ni tàbárẹ́ nìkan tó burú tàbárẹ́ nìkan tọ́kẹ̀ bu yín àwọ̀kọ̀ ọ̀tọ́là àbólóhùn ọba ọjà wálé ẹ̀kọ́ lè ní ìbúrò ìsọ̀ nínú sọ fún pé mi jẹ́ aláwẹ̀ o lẹ́ni náà sọ Muhammad biyadi ìta fẹ́ lògìn náà níbi nípa mo fi ẹni kí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mi búra o làkọ̀lù òfòfámi sọ ímí ẹ̀rí agbẹ̀dú ọ̀nà ọ̀fun ẹnu aláwẹ̀ àtòyàbò yìí ń dọ̀lọ́ọ̀ ọmọ mú tó ní lọ́dọ̀ ọlọ́run ọba o ó dùn ó ṣe gbọ́ òórùn náà da lọ́dọ̀ ọlọ́run ọba ìdè ìṣẹ̀lẹ̀mẹ́sìkì ju lọ́fíńdà àlìmẹ́sìkì lọ ìsọ ìmí ìsọ̀rọ̀ àṣà fáláwẹ̀ ìdùnnú méjì kan bẹ fún ìdùnnú àwọn ni yẹfura huhuma tí wọ́n máa dunnú pẹ̀lú rẹ̀ ìdá áfùtọ̀rọ̀ fariha tọ́ba sínú yóò dunnú bákan náà wáyé ìdá lákìyà rọ́bà hù fariha bìsọ̀rọ̀ tọ́ba tí lọ́ọ́ padà ọlọ́run ọba ọlọ́run ọba tó kù láyé yóò dunnú pẹ̀lú ààwẹ̀ ìfì ìfọ́gbàsọ́dọ̀ ọ̀nà àbí ìfìmí ohun tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ẹnu aláwẹ̀ tí bá ń jẹ́ nìkan tí pé ń jáde òun ti jáde láti máa gbẹ̀rù lọ́hùn ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ yàtọ̀ sí kẹ́ni wọ́n máa bù tì yàtọ̀ sí kẹ́ni wọ́n máa bù tì òun kọ́ là ń sọ ẹnu tí pé ń jáde òun ti bẹ́ẹ̀ láti máa gbẹ̀dú lọ́hùn ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ fẹ̀yìntì bá ń gbáwẹ̀ torí náà ìwọ tó jẹ́ aláwẹ̀ la jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa fọnù rẹ̀ dáadáa bọ́ọ̀ bá ti ń fọnù rẹ̀ dáadáa òun kàn ń bẹ tí ó máa jáde láti inú òkun lọ́hùn tó sì pé òun náà ọlọ́run bá lóhun nífẹ̀ẹ́ rẹ̀ àǹfààní kéèyàn jẹ́ aláwẹ̀ bákan náà sóhun ìkọ́ àyà tó nìyẹn àwẹ̀ tá ń gbà yìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìdáàbòbò lọ́jọ́ fún wa kò nínú náà ìyẹn tí kò ní já wọ ní ọlọ́run tí ẹ bá ń gbà nítorí tọlọ́run o ó sọ ọlọ́run bá ló wí bẹ́ẹ̀ kì í sàwà kì í sì ní mo wí nínú musnad mamu ahmad tí àfa àgbáyé bá hasanẹ rẹ bá dìbò náà dà àfa wa bò rírọ olóńsọ ọlọ́run bá sọ báyìí wípé àṣìyàmù jùnà ẹ rí àwẹ̀ tẹ́ ń wò yẹn ìdáàbòbò lọ́jẹ́ o jùnà ẹbí mọ́nà wí kọ́ ọ̀yà ìdáàbòbò lọ́jẹ́ wàhísùn hasinun minan nar ó sì jẹun tí ó láàyẹ̀ nínú nǹkan tí máa ń láàyẹ̀ nínú náà ìpínlẹ̀ ni ó jẹ́ ọlọ́run lákòójẹ́ àwẹ̀ táwọn gbà jọ làwọn kò sínú ìyá náà o má jẹ́ àwọn náà rẹ ọlọ́run bọ̀ pàdé ìṣọ́lá iná ìṣúná tó mèlé sáfà sí ìṣọ́pàdé sí náà dáa látọ̀dọ̀ káàbọ̀ mọ́ ọjọ́ra ó ní kó ń sọ́nà bá sí kàtọ́ làǹdà oṣù báyìí pé asọ́mù jóná tó ní àṣẹ náà ẹ̀rí àwẹ̀ tẹ́ ń wòye ìdáàbòbò lọ jẹ́ ó sì jẹ́ ìdáàbòbò tó yẹ pé máa ń dáàbòbò ní wọ̀sọ́dákọ́ tó tútù pé olè kọ́ pé ah bẹ́ẹ̀ ni sàárà ṣíṣe kí máa ń pa àṣìṣe rẹ ni o kí máa ń pa àṣìṣe yẹn rẹ káàmọ́ yóò ti ṣe olè mọ́ ó nára gẹ́gẹ́ bí oró omi ṣe máa ń paná gẹ́gẹ́ bí omi ṣe máa ń paná ẹ̀rí pé iná yóò ti máa ń jó bùlàbùlà ló bá ti gbómi débẹ̀ tóbi bẹ́ẹ̀ ṣe kápá ló bá ṣe pọ̀ jù lọ òmìnira lẹ́yìn òkú bẹ́ẹ̀ ni sàárà ṣe ṣe máa ń pa ẹ̀sìn rẹ̀ nípa pé lórí àdúgbò ni pé sọ́mọ́jọ́ nìyànjọ́ àti ìlà àlẹ́bí tó yẹ pé ààwẹ̀ ìdáàbòbò ló jẹ́ yóò sì là àyànkó nínú ìdíje inú sọ ìbọ̀kọ́rà tí wọ́n sún bákan náà pẹ̀lú sánẹ́dù wọn lórí lọ́dọ̀ àfa àríṣẹ́ ìdè kódérí wọ́n sọ pé sẹ̀mí tùnẹ̀bí ẹ̀sán ọgbọ́n tó ń sọ ọlọ́run bá tíìkì àtọ̀nà bẹ̀rù tó bá yìí pé mọ̀nsọ́mọ̀ yóò mọ̀ fún tẹ̀lé mi dá ẹni yóò tó bá gbáwẹ̀ kan tó jọ ọ̀nà ọlọ́run bá adàlọ́hùn wọ̀jì àwọn ní nàárì tẹ̀lé iná kọrí ifá ọlọ́run ọbọ̀ gbé ojú rẹ̀ kó níbi iná jọ gbéra kìyàmà ní ohun tó tó sẹ́wọ́ntì tó tó sẹ́wọ́ntì kọrí ifá kò sẹ́wọ́ntì ibùsọ̀ àti ká sọ pé sẹ́wọ́ntì èrò tí yẹn bá ń rìn láàrin sẹ́wọ́ntì yìí bẹ́ẹ̀ ni ojú ẹni náà ò sì sì ní ọlọ́run ọba sí àǹfààní àǹfààní nì láti jẹ́ ká mọ̀ pé ààwẹ̀ ìdáàbòbò lọ́jọ́ fún yàn kò nínú náà ọlọ́run ọba ọba lékè ọlá bákan náà òun èèyàn ni lọ́mọ̀ pé ààwẹ̀ ó jẹ́ nǹkan tó pé wọ́n máa fi sẹ́yìn lẹ́sàn yóò jẹ èèyàn máa dunnú pẹ̀lú ẹ̀sìn tí wọ́n sọ fún yàn tó bá jẹ́ wùdà kìí àmọ́ pàápàá nílò alátara bí ìta àkàlẹ̀ ẹ̀kẹyìn tánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé lè sọ inú fàríhàtà ẹni ọba jẹ́ aláwẹ̀ ìdùnnú méjì kan bẹ fún ìdùnnú méjì wo ni yẹ fọ́ra òhùmọ̀ yóò sì máa dùnnú sí méjèèjì náà alákọ̀ọ́kọ́ ìdá àtọ̀rọ̀ tọ́ba sínú àwọn olùmọ́ ní kò ìsinú yẹn méjì ló pín sí ìsinú ojoojúmọ́ lẹ́yìn pé yẹn bá ń sínú lásàálẹ̀ inú yóò sá máa dùn tàpá nígbà tí yẹn bá yọ sọ inú yóò máa dùn gẹ́gẹ́ bí yọ́ọ̀kẹ́ inú dùn kejì níbi sísínú òun ní ìgbà táwọn ìbá parí ní ọdún ọ̀la lọ́dún àárọ̀ tábà ti dí láàárọ̀ lásọdún ọ̀sáwẹ̀ mọ́ èèyàn máa dunnú pẹ̀lú ẹ̀jẹ̀ bí àdámọ́ wáyé ìdá ìlàkìyà ọba tó ń tàn bá tó wá lọ pàdé ọlọ́wọ́n ọba rẹ̀ fárí àbísọ̀ omi yóò tún wá dunnú pẹ̀lú àwẹ̀ rẹ̀ àwọn ọ̀nà méjèèjì ní ìdùnnú wà àníṣẹ́ inú ìdùnnú méjèèjì sánẹ́bí sọ pé á sí ìdá áfítọ̀rọ̀ fàrẹ̀hà kíyàn bá ti ń dunnú aláwọ̀ dunnú bẹ́ẹ̀ láti wá rí àwọn kẹlónì tí wọ́n sọ fáwọn gbọ́ ẹ̀sìn yìí yé ju ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ tó bá dìgbà tó yẹ bá a bá ń sinú tó yẹ kó di àárọ̀ ọjọ́ ọdún tá a kásù bá a tán pẹ̀lú ní ọba kẹkún mọ́lẹ̀ ní ọba máa sọkún ní ọba máa sọkún ní ọba máa sọkún àwọn tẹ̀lé òfin ẹkún tí ń sùn yìí ẹkún pé àwọn ọmọdán wa lọ lódodo tó lè wá bẹ́ẹ̀ àti ó ti dàdámọ́ rẹ̀ lọ́dọọdún wọn níbi tí máa ń sùn ó ti wá fẹ́ sọ ọjà dáadáa lẹ̀ fúnra rẹ̀ nígbà wa sọ ọ bọ̀rọ̀ yìí àpadà rí pé àti sísun tó ń sun gan-an kìí ṣe pé ń sun ẹkún kẹ̀kẹ̀kan ọkẹ̀ kan fẹ́ sọ dáadáa lẹ̀ fún ààrẹ àwa rí pé ọlọ́run fẹ́ ṣe òun fẹ́ bá abalújẹ́ pààrọ̀ rọ̀mọ̀dán lọ ni àti ṣe ìsọ̀nà yẹn gan làwọn sálàfọ̀ ẹ̀ ṣe máa fi ìbànújẹ́ ìbànújẹ́ yẹn nínú ọkàn yìí ṣe máa ń wá pẹ̀lú ẹkún jáde rárá ìdùnnú ní máa ń wá nù ọkàn pé á alhamdulillah ṣé pé èèyàn ó lè gbà àwẹ̀ ọdún yìí tán mo tún fẹ́ fọ́lọ́wọ́n ọmọ mọ́ lóore o mo èèyàn lógo o inú yóò máa dùn wá látọ̀ ṣùgbọ́n ẹni tí ń sunkún yìí ẹ̀rí ti tiẹ̀ ọ yàtọ̀ sí ìwọ̀n tánilẹ̀ ọmọ ọmọ sọ̀rọ̀ sọ tó bá yẹ pé wọ́n tí wọ́n ní bàbá rẹ̀ lójú tó ṣe ààyè kó torí padà bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní kí lóyìn ó dùn lásìkò tí wọ́n bá ń sinmi yálà ìsinmi ọjọ́ kan ni tàbí ìsinú àtinú sẹ́párátápá àwẹ̀ parí àdámọ́ ni kínú ọmọ àdùn kínú ìyọ́sà máa dùn pé àwẹ̀ tá nínú àdámọ́ lọ́wà tí ìyàbá tó wá pàdé ọlọ́run ọba níjọ́ ìwé ìdàlù kìyàmà èyí ó tún dunnú pẹ̀lú àwẹ̀ tọ́lọ́run bá ní fi okó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dákùjá wà ní pípé nínú ọba o ilé ẹgbà wa mi ti lẹ́nu sọ ìmú fílẹ̀mù látọ̀dọ̀ àbúrò rọ́bà àti àfáà àríṣà ilẹ̀ kó dérí àwọn méjì sọ sọ pé ó ń sọ ọlọ́run ọba sọ báyìí pé wáyìí dáadáa kìyàmọ́ tí aláàrẹ̀ bá pàdé ọlọ́run ọba rẹ̀ ọ̀jẹ̀záhù fàríhà ẹ̀sìn rẹ̀ ní ìdùnnú ẹ̀sìn sọ́lọ́wọ́n bó fi sẹ́ lẹ́sìn àwẹ̀ rẹ̀ wọ́n ni pé yóò sá máa dùnnú ní sáà yóò sá máa dùnnú ní sáà yóò sá máa dùnnú ní sáà ọlọ́run bàdá fi jáwọ́ àná nǹkan pé inú yóò máa dùn tó sì máa yashfa'u lil abdi yawm al-qiyamah yìí máa ń jẹ́ nǹkan tó yẹ pé máa ń ṣe yóò jẹ́ òṣìṣẹ́ fún ẹrú tó bá jẹ́ òwúrọ̀ al-qiyamah nǹkan mọ̀ wílẹ̀ àfàwọ̀ ahmad òun lọ́gbà wa tí àfàwọ̀ alibansi bá jẹ́ ní ń tẹ̀ pàdísì náà dá nínú sahih jami wọn ní àdéhìsì three thousand eight hundred and eighty two oṣù ọlọ́run ọba gẹ́gẹ́ bá bùdá ìbùnà amúṣe gbà wá olóṣù ọlọ́run ọba tó bá yẹ pé àṣìyàmú wal Qur'anu

gbogbo àwọn ohun tí ẹ̀ máa fi jayé kó jẹ́ pé bẹ́ẹ̀ ló súnmọ́ ìyàwó rẹ̀ kankan yóò ṣe é lọ́sàn-án fàṣàfà ní ìbí dákùnjẹ́ ń jẹ́ olùsètò fún òyẹ̀kú lólùkọ́ à bẹ́ẹ̀ náà ni alùkùrá ni ó sì máa sọ pé màná àtòkò nìdáwó máa ilẹ̀ yìí máa jẹ́ ó sùn lóru ìjọ lọ sùn fàṣàfà ní ìfì ìrọ̀ ọlọ́run ọba dákùnjẹ́ ń jẹ́ olùsètò fún ọlọ́run ọba wà quran àti sàwẹ̀ alukuran àtàwẹ̀ wọ́n wá jẹ́ olùsìpẹ̀ tẹ̀lé tí bá máa ṣe wọ́n ẹni tí bá máa ń gbáwẹ̀ àwọn olùsìpẹ̀ fún jẹ́ gbéra kìyàmà ẹni tí bá máa ń ka alukuran quran jẹ́ olùsìpẹ̀ fún pàpà jùlọ tí ń kà fún lówó àfa àwọn alìmọ̀náwí ó ní pé wàá dàlẹ̀ kọ́ olú yàtẹ́mìlà lẹ́wọ̀ akẹ́kọ̀ọ́ ó ń jẹ́ ká máa rí pé á ah, ń bẹ́ẹ̀bẹ́ o pé ó ṣeé ṣe kọ́ lọ́wọ́ bọ́ sọ àlùkùránì àtàwẹ̀ kó sọ wọ́n jẹni tí ó abara tí ó ní ara tó wá jẹ́ fáwọn méjèèjì ọlọ́wọ́n sọ wọ́n dẹ̀dá wọ́n máa wá jẹ́ nìkan tí wọ́n máa sọ̀rọ̀ torí pé nínú àdámọ́ ọlọ́run bá ní pé ògbóhun tó wá fẹ́ jẹ́ ọ máa sọ̀rọ̀ yọ máa sọ̀rọ̀ tó wá jẹ́ wíyá kì í yá mà ọlọ́run bá alágbára lórí gbogbo nǹkan yẹnyẹn ni nínú nǹkan táwọn ẹ̀tún máa ń ṣe òun náà ní pé sàwábù sọ òun láyà aláwọ̀ ìlọ́nà ẹ̀sán sí ń bẹ fáwẹ̀ kọ̀mọ̀ sẹ́ni tó mọ ilé ẹ̀sìn náà àpò ọlọ́run ọba nìfà tó mọ ẹ̀sìn òfin rẹ̀ níbẹ̀ bá wẹ̀ gà ọmọ ó yàtọ̀ sí pé tí ìyàbá ní pé ìyẹn gbà ọjọ́ kẹ́ni jù ládàá mẹ́rin olóyìn ọgbà tí wọ́n bá bí ọkí lọ́sọ̀ tí wọ́n bá sọ yẹ ládàá kẹ́ sí ládàá tí wọ́n sọ pé wọ́n gbà yìí inú ẹ̀rẹ́ lòmí ní ẹnì kejì rẹ̀ náà gbà ìgbésẹ̀ ìfún gbáwẹ̀ ní mọ̀lọ́jọ́ kò sí di fídíò ní ìsìn wo górósó bẹ́ẹ̀ ni ń wo òrùsábù wọn bẹ́ẹ̀ ni ń wo fádèyí bẹ́ẹ̀ ni ti ń wo àwọn eléré oníran bẹ́ẹ̀ ni ti ń gbé pàṣúmà sí àbóbésèrè àtẹ́ntú ṣe pé ìgbà tó ń gbáwẹ̀ tiẹ̀ yóò ka lùkọ̀ àn yóò ṣe àbùká ìṣẹ́ bẹ́ẹ̀ lọ aláyẹ sẹ̀wìyá ni mọ́sàlẹ́ ní sáàlè fàwọn méjèèjì jọra wọn láàyè sẹ̀wìyá ni mọ́sàlẹ́ fàwọn méjèèjì jọra wọn àlè fi jọra wọn lójó pé àwẹ̀ ẹsẹ̀ rẹ̀ láàyè àdáwọ̀ oyún lọ́sọ̀ọ́ ọ̀sẹ́ni tó mú àfọlọ́wọn ọba kí ló jẹ́ wíbẹ̀ afáà mùsùlùmí lọ́mà gbé jáde pẹ̀lú sánẹ́dì rẹ̀ tí tó fi lọ́dọ̀ afáà bò rírọ̀ àbúrò rírọ̀ tó kó sọ ọlọ́run bá sọ báyìí pé mamin hasanatin amilaha ibn adama illa kutuba lahu ashura sanati ní àtúntẹ̀ kò sí iṣẹ́ kan téèyàn ó ṣe tó jẹ́ iṣẹ́ dáadáa ẹyọ kan tọ́mọ níbi adama ó ṣe àfikọ́ náà fi bá kọ mẹ́wàá dáadáa lẹ̀ láti fi mẹ́wàá dáadáa yóò fi kọ́ ọ sẹ́wọ́ntì ìṣẹ́lẹ̀ seven hundred iṣẹ́ yọba fi kọ seven hundred bíbí pèlè seven hundred ọlọ́lọ́wọ́ aṣọ ọjà àdébí wa sọ pé ọlọ́wọ́n ọba ọba lẹ́kẹ́ ọlá sọ pé ìlà àyàfà àwẹ̀nìkan o àwẹ̀nìkan lọ́dá yàtọ̀ o àwẹ̀ yàtọ̀ nínú gbogbo sẹ́yìn fàyínà hùlì èmi ọlọ́run bá mọ́ láwẹ́ o wà á ní àjùsí ìdè èmi ní sì sàn aláwẹ̀ ní sàn ẹlẹ́sẹ̀ o kí lọ́fà yájà ń ṣàwátàhù wọ̀tọ̀ àmàhù ó fi ìgbádùn rẹ̀ lẹ̀ àtóúnjẹ rẹ̀ ó fi ilẹ̀ mi ájìlì nítorí ìtẹ̀mí ọlọ́run nítorí ìtẹ̀mí ọlọ́run lè fi ilẹ̀ àṣìyàmù jùnàjọ́n ààwẹ̀ ní ìdáàbòbò lọ́jẹ́ o ìdáàbòbò lọ́jẹ́ o lè sọ èmi fàrí hàtáni aláwẹ̀ ìdùnnú méjì ń bẹ fún fàrí hàtún ìndà fitri yìí ìdùnnú kan nígbà bá ń sínú wà fàrí hàtún ìndà liqahi rabbih àti ìdùnnú kan nígbà tó bá pàdé ọlọ́wọ́n ọba rẹ̀ alẹ́bí sọ̀rọ̀ yìí tó fi sọ síwájú ibi tá a fẹ́ lò gangan ni pé ilẹ̀ sí àyàfà àwẹ̀ nìkan ni ò ní jẹ́ kúbí òsì máa gbaládà àti ẹ̀yìn ni pé tí ọba yẹ ọjọ́ ìsàlàyé fún gbogbo iṣẹ́ ìhùn tí ẹ bá ṣe iṣẹ́ dáadáa tó gbé iṣẹ́ yọ ká wọ́n gbé iṣẹ́ yẹn wọ́n gbé lọ lọ́kùn mẹ́wàá ní dáadáa fún yẹn bó ti wá náà lè tèmi ìṣẹ́ àbá àbúládínà bá ti bá gbé wá nípa pé èèyàn rúṣẹ́ kọ́ fẹ́ ṣe kò sí mọ́ wọn kọ̀ lára ẹ̀ ọ̀pẹ́lẹ̀ fún ọwọ́ kó owó ọlọ́run wá ní o ṣe yóò di mẹ́wàá mọ́ lọ́wọ́ láti di mẹ́wàá èèyàn gbà ládàá seven hundred tí gbogbo àwọn tẹ́ ìyókùn ṣe wà àánú tí ń bẹ lórí mùsùlùmí látọ̀dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá fi ṣàánú fún wa látara níbi wa Muhammad sọlọ́ba àdọ̀ sọlọ́m lélẹ́yìn ó ń ṣe ọlọ́run wá ní pé kọ́ ọlọ́run wá zàwọ̀ṣà ọlọ́run bá wá ní kí n ṣàlàyé ó sọ báyìí pé bíbélà síyà àwẹ̀ jáde kúrò nínú ọ̀rọ̀ eléyìí oore kan tún lékún níbi ìtawẹ̀ oore wo ni òun ni pé fàínà òde àwẹ̀ ń tiẹ̀ èmi mo ní o wàhánà àjèjì èdè èmi ní sísan aláwẹ̀ ní sàn ẹlẹ́sàn ní pé ládàá tiẹ̀ ó tún jù báyẹn lọ kó lè bá àwọn kọjú lọ ní agbáwá mi tí afárá ibi kò sí mọ́ gbé jáde nínú sàhíì rẹ̀ pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó ń dọ́dọ̀ afárá bò rẹ̀ rọ̀ ó lánàá bí wọ̀yẹ́dàrún làdẹ́tìhìmì ajílì ó mà gbé jùlẹ̀ ìgbádùn rẹ̀ nítorí tèmi wọ̀yẹ́dàrún zọjẹ́ta omi ajílì ó gbé jùlẹ̀ ìyàwó rẹ̀ nítorí tèmi o ìsìn ti pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ọlọ́run dákùtẹ́ wá lẹ́sìn àwẹ̀ wa o kò sì jẹ́ kẹsàn náà ká má ti ọmọ yìí rẹ̀ rárá kò jọ pọ̀ kò jọ búyà rẹ̀ wàlá ọ̀làwọ̀lá fọwọ́sẹ̀ ìlàlílà mọ̀nà kó máa dáhùn dákọ̀lá ìṣẹ̀lá nínú orí tó tó wá wà tọ́nà ọba ti fáwọn mùsùlùmí nìkan yóò ṣe fẹ́lẹ́sìn ní ìmọ̀ gbogbo wọlẹ́sìn ní àwẹ̀ tó yọ máa gbà ìlàdà kẹkẹ lọ́gbà lọ́dọ̀ ọ̀nà tí mo rí bẹ́ẹ̀ fún yìí o torí pé àlejò ẹgbẹ́ àwọn rẹkọmẹ́ndì àwẹ̀ tó ń gbà yín fún àárín ara ní àwọn tó ti lọ sáájú lọ́ba yín fún ìgbà àwẹ̀ èyí tọ́lọ́wọ́n bá tọ́ rẹkọmẹ́ndì fún ní ẹ̀yìn àwọn ọmọ ẹni wá gbé ẹni wá tó ẹni wá tọ̀ ó sì gbé wa dáadáa torí fàlẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhùn tí a fà wa òde fà gbà wá tá a sì mọ̀ pé mọ̀nà kó tìmọ̀ láwọn fi ṣìyá mi dákọ̀lá jẹ́ náà ẹni yóò sọ wáyé pé ọlọ́run ní kó máa gbà wẹ̀ lọ́wọ́ ní títẹ́ dé bá lọ́wọ́ àlùjẹ́ náà òde fà sọ pé àsìnàtù sallallahu alayhi wa sallam sọ́dìrì mọ́ màá jẹ́ nìkan tó yẹ mo jẹ́ ká nàbí o wà ní sẹ́ńtà àgbáyà pàpà ọwọ́ àsọ̀rọ̀ yìí pé man qala la ilaha illallah ẹni yóò tọ́ bá sọ gbólóhùn la ilaha illallah òfin tí jẹ́sì tọ́sí àfi ọlọ́run bọ́bá ńlá qal hasanun tọ́sọ ní dáadáa ibtigha wajhillah tó fi ń rẹ̀ kí ojú rere ọlọ́run kutima lahu biha ibẹ̀ lọ́wọ́ parí ìtẹ̀mí ayé rẹ̀ sí دخل الجنة دخل الجنة الله أكبر يا سلام الله دخل جوابهم فواو ìyẹn ni pé kí yẹn bá wà lábẹ́ gbólóhùn la ilaha illallah ọ̀sẹ̀ ní tíjọ́ ti tọ́ sí lòdùgbà fún ọlọ́run bọba àlá mo ti bẹ̀ lórí àníyàn rẹ̀ ìyẹn mo ti yẹn ṣiṣẹ́ tọ́ nìyẹn èèyàn ti ṣiṣẹ́ mi òkun lórí gbólóhùn yẹn ni pé àníṣẹ́ ọlọ́run ọba nìkan lọ́lọ́run òṣìṣẹ́ nkẹ́kẹ́ ti ń bẹ lọ́lọ́run tá a tún lè máa sì yọ̀tẹ̀ fún lẹ́yìn ọlọ́run ọba nìkan ṣíṣẹ́ yẹn wá dé báyẹn fún yẹn ẹlọ́run tó wá ní kéèyàn orin sọ lẹ́nu àlùsíẹ́nà lèèyàn wọ̀ ọ́ ọmọ ń sọ ọmọ fífi wojú rẹ ọlọ́run tàfẹ́ lónìí ìdí àdìsí yìí ó ti màlá àwẹ̀ rẹ̀ ní wọ́n ń gbà yìí sàfi débà tútù màlá hù bí hà lórí àwẹ̀ rẹ̀ lọ́wà yọ wà ní jẹ́ndẹ̀ o tòwò olùtọ́lọ́run bá ti fá mùsùlùmí ọmọ ń tàfà dàpọ̀ tó sọ́dà pọ̀tẹ́ ẹni yóò dọ́gba tó ti sàárà kan ìrètí gọ́ àwájú ìlà lẹ́yìn tí fi ń wojú rẹ ọlọ́run ọba kó ti màlá hù bí hà orí ohun tó ti sẹ́ lọ́wọ́ ìjẹ́nà náà orin mẹ́ta lárí lára àdéhùn orin pé gbólóhùn láìlà ìlànà ó wà lórí ẹ̀mí èèyàn kí wọ́n máa ṣiṣẹ́ tọ̀ kí wọ́n tún kí yìí ṣùgbọ́n wà lóṣẹ̀ náà orin kí máa gbàwẹ̀ lọ́wọ́ lọ́wọ́ dákun sí lọ́wọ́ fún wa o dákun jẹ́ ara lè mẹ́ta lọ́wọ́ o orí a lè rí bí kankan ju ọ̀dọ̀ níbi Muhammad sallallahu alaihi wasallam lọ àwọn ń bẹ lọ́hùn gbogbo àwọn tó jálá rẹ̀ pátá yálà nílé ni tàbí lóko nílé ni tàbí lẹ́yìn odi Yorùbá lọ́jẹ́ ní abẹ́lẹ́yà mi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jẹ́ ní abọ́mọ orílẹ̀-èdè mi huwa kwa huwa muslim tonton wa jẹ́ mùsùlùmí ọlọ́run dákùn gbà àwẹ̀ nìkọ̀ọ̀kan wa o má dà àwẹ̀ wa ló wà gbogbo bílù ṣe jẹ́ nìkan tó yẹ pé olókùnmọ̀ṣù gbogbo àgbáńláyé jẹ́ pé coronavirus ẹ̀já ẹnìkọ̀ọ̀kan kó lè ráyè lọ bí tó wù lọ́wọ́n bá dákun bá wa kà á kó lẹ́wọ̀n kan wá sí orin tó pọ̀ fún wa kò jẹ́ ká rí orin tó pọ̀ lẹ́yìn rẹ̀ gbogbo àwọn tó yẹ kí wọ́n ti wá bá bẹ̀ lọ tó já àwọn mùsùlùmí ọlọ́run dákun bá ṣàforíjì fún wọn o dákun bá ṣàforíjì fún wọn ọ̀run tó mú ọ̀run dákun bá àjùgbọ́n aláṣà fún wọn àwa tí ò tí ì mú dákun má jẹ́ àrògùn kòró má jẹ́ àrògùn ọ̀làlá ìlà ìlà yìí láti máa dó lónìí nígbà tó bá tún di ọ̀la a tún máa tẹ̀síwájú pẹ̀lú àna ọlọ́run eléyìí ní ọjọ́ kejì nínú oṣù Ramadan ọdún one thousand four hundred forty one tó sì lè dé two thousand and twenty abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ̀ bàbá rẹ̀ tọ́lá kó tún jí ká máa pàdé lọ́la ìlú àlàáfíà ìdùnnú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh